náà aníṣẹ́ rùbùbíyà iṣẹ́ tọ́lọ́wọ́ máa ń ṣe kò gbọ́dọ̀ rú wa lójú o torí pé kí ni àwọn iṣẹ́ yẹn gan kò rú àwọn tó ń jẹ́ àwọn kèfèrí lójú ọlọ́run bá ń sọ fún wa nínú suratu Zukhruf ó ní wala in sa'altahum man khalaqa as-samawati wal arda la yaqulunna khalaqahunna al-azizul halim wọ́n pété alọ́ dá sọ́nà ta ló dá ilẹ̀ ẹlẹ̀ àwọn sọ fún ọ ní pé khalaqa onílẹ̀ azizu alim kí ọlọ́run ọba ọba aziz ọba kayakaya alalim ọba tó ní ìmọ̀ ó ní pòun lọ́dà ẹ̀wọ̀n eléyìí ó yí àwọn kùfàr tí anabi sọlọ sọlá mú jíṣẹ́ fún sòwò túmọ̀ sí pé àwa náà n ta fi dáa ju àwọn kẹfìrí lọ òun ni kí kó yé wa kí nǹkan yóò tún yé wa ẹ tún máa lára àwọn iṣẹ́ tó lọ́wọ́ máa ń ṣe tí ń jẹ́ rògbòbíyà rẹ̀ òun náà ni arizik irizak ìṣàrìzìkì fún yàn ọ̀rọ̀ yìí náà ó yí àwọn kẹfìrí tábàtàlọ́ lọ́nà suratu Yunus aya thirty one ọlọ́wọ́n bá ní qul man yarzuqukum minas samai wal ard títà lẹ́yìn tó ń ṣe jíjẹ mímu fún yín láti sánmà àti lẹ́lẹ́ amman yamliku sam'a wal absar tàlẹ́yìn tó ní kápá rírí náà tàlẹ́yìn tó ní kápá gbígbọ́ tìlú ní kéèyàn orí náà tìlú ní kéèyàn gbọ́rọ̀ Allahu akbar ẹ̀wọ̀n nǹkan gbogbo eléyìí iṣẹ́ ọlọ́run ni man yukhrijul hayya minal mayyiti tọ́lọ́ lè yọ alààyè látara òkú man yukhrijul mayyita minal hayyi tọ́lọ́ lè yọ òkú látara alààyè Allahu akbar ẹ̀wọ̀n gbogbo àwọn nǹkan yìí kìtàní tó máa ń ṣe bẹ́ẹ̀ wa man yudabbiru al-amra tọ́ tọ́lọ́ tó ń darí àṣẹ èèyàn tálẹ́ǹtì ń darí ayé tálẹ́ǹtì ń darí gbogbo ètò ọmọ ènìyàn tani kápá ìdarí ètò yẹn ń bẹ lọ́wọ́ rẹ̀ sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó jẹ́ kó yíwa kó tó bá bi àwọn kùfààrù tẹ́bù ànábì bá bi wọn wallahi òye wọn olúwa ní fasayaqulunna Allah ìdáhùn tí wọ́n dáhùn ni pé Allahu ni ẹ̀dá kan wọ mùsùlùmí jíkẹ́ ni àti kábíra wa nínú pé mímọ́ ọlọ́run ǹjẹ́ a ọlọ́run dé lẹ́vù yìí ǹjẹ́ àmọ́lọ́run dé lẹ́wù yìí ẹjẹ́ ká bira wa o ǹjẹ́ irú pòrí sí àmọ́lọ́run bá débẹ̀ ká mọ̀ pé olúwọba yìí òun ló ń ṣe jíjẹ mímu fún wa ẹnìkan ò lè di àrísìkí rẹ kù ẹnìkan ò lè lo àrísìkí rẹ ẹlòmíì lè ní àbúrò òun ní lo àrísìkí òun ẹlòmíì àní ẹ̀gbọ́n òun ní lo àrísìkí òun ẹlòmíì àní ọ̀rẹ́ òun lo àrísìkí tòun eléyìí ó ìpìlẹ̀ ìpìlẹ̀ àwọn kẹfìrí kan jẹ́ kẹfìrí gan láyé alẹ́ sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kò tiẹ̀ rú wọn lójú rárá àwọn ti rọ̀pọ̀ lọ́wọ́ ní ṣe jíjẹ mú fún yàn ọlọ́run ní fún yàn lárúzìkì kó pọ̀ kó mọ́ pọ̀ àmọ́ ní àwùjọ tiwa lónìí ẹ̀rì kiri eléyìí gan ara ń tà mọ́ rárá ni burú nǹkan yìí mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ yé kọjá ìpínlẹ̀ pé a mọ̀ pé ah, ọlọ́run ní ṣe ti jẹ́ pé màrífọ̀tò lọ ìyẹn mọ́ ọlọ́run ẹnìyẹn ní mànù so olùtúnikọ́ ọmọ yóò dẹ́ bẹ́rù amúrọ̀ ta ní ń ṣètò ta lè tó ń kálukú wà lọ́wọ́ rẹ ẹnìkan alámọ̀rí ọ̀rọ̀ rẹ̀ kò sí lọ́wọ́ ẹnìkankan yorùbá wọ́n mọ̀ sọ pé èèyàn lè pa kádàrádà fa owó aago sẹ́yìn wọlọ́ọ̀hì ìgbàgbọ́ tó fúyẹ́ tí ọ̀dà náà ọ̀hún ìgbàgbọ́ dé ipò ìmọ̀ ọlọ́run bá lè dé ipò pé ẹnìkankan ò lè fa kádàrá kò lè pa bẹ́ẹ̀ fún ni ẹnìkankan ọwọ́ àgọ́ sẹ́yìn eré gangan òun ìgbàgbọ́ tí olúkọba subhanahu wa ta'ala tó ní bùkátà sí lọ́dọ̀ wa òun ni ọmọ jẹ́ pa ama iṣẹ́ tí ọlọ́run ọba ń ṣe ama iṣẹ́ tí ọlọ́run ọba ń ṣe àmì ẹni tó ń sọ pé ayé le ayé le pakádà rádà wọn lè pakádà rádà kódà wọn bá tún wọn lè pakádà rádà dé wọn lè yí ọwọ́ àgọ́ sẹ́yìn eléyìí kì í ṣe ti ọlọ́run ọba fẹ́ ká gbọ́ yé ẹ̀wọ́ àyàtọ̀ mọ̀ká Yunus suratu Yunus àyà tó gba níta fi mọ̀ wípé báwo ni mùsùlùmí ṣe gbọ́dọ̀ rí nípa nígbàgbọ́ ìní ìmọ̀ nípa rògbòbíyà ọlọ́ nípa iṣẹ́ tọ́lọ́run bá máa ń ṣe náà ni. síbí náà ni màá ti dúró bíi ní láì tààlà tó bá tún di ní ìgbà míì sọ wàá lè láǹfààní láti lè máa bá a lọ. àmọ́ ká mọ̀ ní ṣókí kébi tí a mú ọ̀rọ̀ dé lónìí òun náà ni ọ̀rọ̀ nípa pé al-ilm wa huwa ma'rifatullah kíyàn mọ́ Ọlọ́run náà ní tí à ń gbé yẹ̀wò lọ́wọ́ kọ́lọ́mù bá kí ó ṣàánú fún èmi àti ẹ kí ó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn yìí fún wa kó ti fi ẹ̀ṣẹ̀ wa nílẹ̀ lórí òdodo ẹ̀sìn náà àwọn tí ọba tuntun nígbà míì a lè fún mi láǹfààní láti lè máa tún bá tíra náà lọ tíra náà ni al-usulu kò bá dáa kí n kálukú wa kan tá lè ní àǹfààní láti lè tún lọ lè wá tíra náà kó kálukú wa ká ní tòkúta bá ti ń gbọ́ kínní a lè máa tẹ̀lé e so yóò máa jẹ́ pé kìí ṣe pé bóyá kan gbọ́ lásán bóyá nípa àwọn olè sọ pé á bó ṣe wà nínú tírà ní eléyìí so abẹ́lọ́wọ̀n bá fún àwọn tí wọ́n ṣe ètò irú halqa yìí ọlọ́run àkọ́bá wa ṣe ìpínlápá fún wọn hada wa sallallahu ala muhammadin wa ala alihi wa ashabihi wa tabi'in lahum bi ihsan kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka majid subhanaka allahumma wa bihamdik an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk